الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح الفعل لين على سواجه لدم المسلم وحياته عند الله حرمة عظيمة ẹ̀jẹ̀ àtẹ̀mí mùsùlùmí èèwọ̀ ni o ó dé èèwọ̀ tó lágbára ni lọ́dọ̀ ọlọ́run o. ولذلك كان زوال الدنيا عند الله أهون من قتل المؤمن tó fi jẹ́ pé bó ti wá nu hadithi ta kà lánàá kí gbogbo ayé kọtẹ́lì kí gbogbo ayé kọlọlẹ̀ ọfẹ fúyẹ lọ́dọ̀ Ọlọ́run ju kéèyàn ọmọ àmà pa mùmínì lọ o màmá qatala nafsan faka'annama qatala an-nasa jami'a àyà kan làbá tún tọ́ka wá sí yìí o ìbẹ̀nu alukurani bẹ́ẹ̀ pé ẹni ọba gba ẹ̀mí kan ẹ̀ṣẹ̀ ẹni ọ̀pa gbogbo ọmọ anabi adama ní bẹ fún gẹ́gẹ́ bó ti jẹ́ pé ẹni ọba dóòlà ẹ̀mí kan gbogbo ẹni islam mójútó o. gbogbo ọ̀nà orí tásídẹ́ǹtì ṣẹlẹ̀ ní orí ìdílé ń jó ní orí dákun gbìyànjú bọ́ ọ bá dóòlà ẹ̀mí kan orí tí wọ́n ń pètè pèrò lórí ẹnìkan ìwọ ló tètè sọ̀nà bí èrò bú wọn ò ti ní kò lórí ẹ̀ ọ̀dóòlà níbi ìgbà tí ọmọ النبي adama بسيره وعد الرسول صلى الله عليه وسلم قتل النفس التي حرم الله إلا بالحق من الذنوب الكبيرة الكبيرة المهلكة فإنه حديث ميت عكسينا النبي صلى الله عليه وسلم قل يدنا سوى كمجتي قنيه وكان هو نقام مجتي òun ni kéèyàn gbẹ̀mí ọmọlàkejì rẹ̀ o gbogbo eléyìí lèyàbàrọ̀ náà sọmínà tẹ̀sà òòlì fìyí ànábì ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam láti kì wá ń lọ ó sì kí gbogbo èèyàn ń lọ pé ẹ má mọ̀rọ̀ ẹ̀mí kékeré o ẹ má mọ̀rọ̀ gbẹ̀mí èèyàn ní pé fúfú yẹ o ó lé lọ́dọ̀ ọlọ́run o ọlọ́run kọ́ máa ṣàfàmà náà wá o. alfawaid àwọn àǹfààní tá a rí mú ní sọmárì. الأولى التبليغ في قتل المسلم وأنه من أكبر الكبائر المهلكة gbọ́n tá a kàdíwájú ìjà mà pé ìgbẹ̀mí mùsùlùmí kì í ṣe ń tọrọ ọ̀hún lọ́dọ̀ ọlọ́run ó léwu kọ́dà min akibari kaba nínú àwọn ìyá ìyá ìyá ńláńlá ẹ̀ṣẹ̀ ńlọ́wọ́ tí máa pa ní wọn àsáàníyà ẹlẹ́ẹ̀kejì izamu hurmati al-muslimi inda Allah àwọn tá a kà nù àyà nù àdìsí ànábì sallallahu alaihi wasallam ọjà àmà bẹ́ẹ̀ mi mùsùlùmí bó ti tóbi tó wájú ọlọ́run àsáàlìta ẹlẹ́ẹ̀kẹta. أن أول ما يقضى فيه بين الناس يوم القيامة هي الدماء لعظم الذنب فيها látàrí bọ́rọ̀ ẹ̀mí bó ti ṣe pàtàkì tó lọ́dọ̀ ọlọ́run ká fi protect ẹ̀mí ọmọ ànábì ádámà ká má sọ ọ́ di bí yẹ̀yẹ́ ká má sọ ọ́ di pé bí n bá bá gbà kò sí ní tí ó ṣẹlẹ̀ ńlọ́jọ́ jẹ́ pé ọlọ́run ní kọ́dà tó bá dá ní kìyàmà òun là kọ́kọ́ ẹjọ́ tó wọn kọ̀dá o ẹni ọba ti fẹ́ẹ̀lì ń bẹ̀ ń kò lè káàdì náà o àkọ́kọ́ àkọ́kọ́ ẹjọ́ tọ́lọ́wọ́n dá láàrin ọmọ ànábì ádámà ní ta kpara para wọn ta lè ní rẹ bọ́ lọ́wọ́ ẹnìkan ẹni wọn bá ti fẹ́ẹ̀lì ńbẹ̀ wọn kò ní ìdìbò tó kọ wọn tó kù ti láti point of entrance nù ọlọ́mọdé araburu àmọ́ nítorí ká má ba araburu kẹ́yìn má ba dọ́rùn mọ́tọ́ má ba torí ẹni alọ́lọ́run ìran ànábì o sallallahu alaihi wasallam ànábì ti jíṣẹ́ o ànábì jíṣẹ́ o sallallahu alaihi wasallam ọlọ́mọṣáàjì àwa náà àwọn tó gbọ́sẹ̀ náà tó sì lò ó kí wá ṣe tí ó jogún fọlá fún wa láyé àti lálùkìyàmà. hādhā wallāhu a'lam wa sallallāhu wa sallim wa bārik 'alā nabiyyinā Muhammadin wa ālihi wa sahbihi.